إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Ada ọ̀pẹ́ fún ọlọ́run bá àlékún ìjẹ́ ọlọ́run, orí àgbẹ̀gbẹ̀ fún ọlọ́run, bàbá òbíṣẹ́lá Mùhammad, sọ́lọ́gbọ́n àríyí ọ̀sẹ̀lẹ̀. òní ni yóò fi túmọ̀ létí àwọn ṣe àwọn àlàyé tí ìwé kan sí pẹ̀lú ọ̀rọ̀ àlùwọ́kàn ní táǹkì ní síra sí àwọn olówó síra àfáwà ṣékù Islam Ibn Taymiyyah رحمه الله تعالى وقد العقيدة الوصية سيادة شيخ أخوة الفوزان حفظه الله ṣáájú ni tọ́pì tí a kà lọ́wọ́ الاستدلال على إثبات أسماء الله وصفاته من السنة ìmú ẹ̀rẹ́ wá ẹ̀rí lórí èyí àwọn orúkọ àti àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọlọ́run káàkiri rẹ̀ fún ọlọ́run bá àwọn ẹ̀rí nínú sódà ní Muhammad apáàtì fún àwọn ẹ̀rí wa nà Muhammad àwọn ẹ̀rí kọ̀ọ̀kan sódà tí ń fi orúkọ ọlọ́run fún ilẹ̀ ọlọ́run náà gbé wáyé tí ń fi àwọn ọ̀rọ̀ ilẹ̀ ọlọ́run fún ọlọ́run ní èròǹgbà ìlú sódà. àwọn wa àwọn ọ̀rọ̀ mọ́síwájú àwọn ọ̀dọ́ sì síwájú òní òun náà ni à ń ta ṣáàlì lọ abalẹ̀gbẹ̀ ọ̀lùwò gbólóhùn àfà ẹ̀kọ́ ti rí à ní àfà ọkọ̀ sáàlì ti àlàyé ẹ̀ tó ní wàá máa wọ́sọ̀fà ìlà áfírí ìdí àdéjáwà lọ pé bàbá sọ́kọ̀ àwọn wọ́sọ̀fà ọ̀rọ̀ sùúrù bí i ọkọ̀ òwò jàlá wàhálà níbi tí àwọn àwọn àròyìn tí àtẹ́lẹ̀ sallallahu alaihi wasallam tó bá fi ròyìn ọlọ́run bá rẹ̀ so wọ́n lé léyìí bẹ́ẹ̀ tó parí sí afọ́lẹ́ mùtàdánù ọmọ òwú ni pé ọlùwú wájàbá ìmẹ́rin ìhà dandan kí a ní ìgbàgbọ́ sí i àwọn orin tí sallallahu alaihi wasallam tó bá fi ròyìn ọlọ́run pé ọlọ́run nínú ìbáyìí. a lè sọ pé ní ìtorí kó ha nínú hadithi láàbí ní gbàwọlé náà a gbàwọlé abáyé wájàgbá ìmọ̀ bí ha dandan ní ká gẹ́gẹ́ bá ṣe nígbàgbọ́ sí àwọn ọ̀rùn tí ọlọ́run ìròyìn ara rẹ̀ nínú àbùkán àtàwọn ọmọ ọlọ́run ìròyìn ara rẹ̀ fún tó bẹ̀rẹ̀ fún ara rẹ̀ nínú àbùkán irú gbàgbọ́ tá a ní sí omi irú gbàgbọ́ yẹ òun láti sí ọ̀rọ̀ alẹ́ Muhammad sallallahu alaihi wasallam nínú hadithu rẹ̀ yọ náà wáyé báyìí ó sì ní ìròyìn báyìí báwo ṣe yàtọ̀ níbi orúkọ náà tààrí Kùránì àbí tààrí súnà àbáwọn ọ̀rọ̀ tààrí náà ọmọ ọmọ ẹ̀rọ Kùránì àtàwọn ọ̀rọ̀ tààrí súnà àbọ̀rọ̀ sí ọ̀pá eléyìí ní fi lè gbà wọlé gbogbo wa ní àdéhùn àbọ̀rọ̀ sí ní jẹ́rẹ̀ mẹ́sàn wa. ayé tàbí ẹ̀yẹ́ ìpínlẹ̀ ìbáraẹni wa sọ̀rọ̀ lọ́rùn bíi náà gẹ́gẹ́ bí a ti gbà wọn gbé tó ti padà fún wa àwọn ọ̀rọ̀ tó lọ́wọ́ fi lọ́lá ẹ̀ lábàá wọn lẹ́nu kò hàn kàlí bí anna nàbí yà sọ̀rọ̀ láwọn alẹ́ ọ̀sán pé tòlúlá gbájúà ní Muhammad kàmá wà sọ́fà ọ̀hún rọ́pù azza wa jalla bẹ́ẹ̀ ọba bó ṣe ròyìn alẹ́ Muhammad nínú kúrò rẹ̀ lórí wàá máa ìyá òun fi kù hàn ìhàwá ọlọ́run ní àlẹ́ pé àlẹ́bí ò ní sọ ọ̀rọ̀ ìfẹ́ ẹni ìwà ìlà wáhàyú yóò ha bí ẹ bá ṣe pé ó bá jẹ́ wáhàyú látọ̀dọ̀ ọlọ́run alẹ́ ti nàkọ̀ ọ̀bí ha rọ̀ṣùlù súnà tí ànábì ti sọ jáde ẹgbẹ ọdún ti láti wáyó nínú pọ wáyé ní lábọ̀bọ̀ pọ̀ gẹ́gẹ́ bí wàhálà ti jẹ́ wáyé lábọ̀bọ̀ lọ. ìkóni jẹ́ pé ọba ní sọ àlùkánì kalẹ̀ bá ànábì bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ń fún ànábì sọ̀sọ́ náà ní hadith. àgbọ̀ sọ pé ọ̀rọ̀ fẹ́ ẹnu rẹ̀ ní sọ wáyé náà ni lórí wá bí àdìsá ló sọ̀tún náà ó ní òwútí kúlùkù hàn wà òwútí kúlùkù hàn àníbi ni wọ́n fún mi ní àlùkù hàn wà òwútí kúlùkù hàn wọ́n fún wa fún mi ní lórí ọkù hàn òtí òtí tù wọ́n fún mi lẹ́yìn àwọn náà fún mi lẹ́yìn náà àlébi ló òtí tù lọ́nà àwọn oníkẹ́wù ẹni náà pé fẹ́ẹ̀rì ló ti hù fẹ́ẹ̀rì ló ti hù ní ẹ̀ma lọ́nà tó ní ìbòyò mọ̀júwùrù ni pé a ní dárúkọ fáàrì ẹni ó ṣiṣẹ́ lápẹjú ẹni sì lágbàdàpọ̀ fáàrì àni àtàlọ́ọ̀kù àtà Allahu Muhammada kàdà ah, al-Qur'an ọlọ́run ọba fún àtẹ́bí ní Qur'an màálùmù ni ẹ amẹ́tò sẹ́mẹ̀ kálọ́ sẹ́mẹ̀ yẹn kálọ́ fúnmẹ́ ọ ọlọ́ àmọ́ yóò kò tí wọ́n fún mi fi ìdí bẹ̀rẹ̀ kálọ́ fún tó bá yẹ wọ́n fún kálọ́ lè fún ẹ́ aláwọ̀ náà wọ́n ni wọ́n tí ìtù wọ́n tún wá fún mi èké mílíọ̀nù ètò ìjọ àlùkò hàn márùn wọ́n fi kó kọ́ránì fún mi. ẹ̀yà wa ìlú kí ló sọ kọ́ránì ẹ̀ wọ́n làwọn ẹ̀ tí kó yọ kọ́ránì sàbúrà ẹ̀ náà àlìhàlì àdìsàlù sọ́kọ̀ọ́ ọmọ àlùhàlì ní. قل كان جبريل أريد جبريل يعلمني سنة يعلمني سنة لمن قبل سنة كما يعلمني القرآن gẹ́gẹ́ bí sí wọn kọ́ nínú kùránì náà bóò ní kọ́ nínú kùránì jẹ́mà yóò mú wa lọ́nà náà àbí yóò fún àdé muhammadu bẹ́ẹ̀ náà ní sunna náà olóyè pé nígbà tẹ́lẹ̀ náà bá mi sallallahu alaihi wasallam lójú ogun pé wà lẹ́yìn ní bá lójú ogun ṣé wà lẹ́nà pẹ̀lú ìmọ̀ tálẹ́lẹ́ ẹ̀ka lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ tójú ọlọ́run bá wọn fún ànẹ́bí ní ìmọ̀ ìtẹ̀lẹ́ ó wọn fún ní ìpele ìpele òkú lẹ́ka náà torí àwọn àṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́ni àdínkù náà nínú táwọn ẹni pé bá fi lè kú sínú ogun ojú ṣẹ̀yìn ṣẹ̀yìn gbẹ́tọ̀ wà ṣẹ̀yìn yẹ́dì olùlẹ̀ jẹ́nà lèkóòrè ìṣá ẹgbẹ́ ṣẹ̀yìn ní yóò wà jẹ́nà láti ṣèrúṣẹ́ ẹni abá náà ní bá kú lóṣù wà jẹ́nà lórí ọwọ́ ọwọ́ àbí àdínkù bàjẹ́ á pàdé àwọn ní kìbìrì ó ní ìlú abáwọn ó wá bẹ̀rẹ̀ nǹkan méjì fún o kí ni kan náà yóò bá jẹ èsì tí ó fi dùn nínú wa bá. àbáwa ọ̀sẹ̀ gbàdọ́dọ̀ pé fàṣúnnà tó lẹ́sìn náà tọ̀kọ̀ fi hàn lọ́sùn wọ́n ní ẹ̀rí súnnà tánàbí ń sọ yìí wà ìmìnà náà wà ìlò náà yá lọ́dọ̀ náà kàmá kọ́lá tààlà àwọn abẹ́fẹ́ ẹ̀yìn sí láti máa lọ́hán kẹ́lì tí ọlọ́run ọlọ́run ẹja mà pé súnà gan wà lù. وأنزل الله عليك الكتاب والحكمة وأنزل الله ọlọ́run bá ń sọ̀kalẹ̀ àlẹ́yìká الكتاب القرآن الكتاب والحكمة الحكمة كلمة الحكمة الحكمة في لغة الكتاب حكمة تبع قبل سيدي هو عدم يبقى الله كتاب ما جاء سنة ما جاء آه، حكمة ما السنة آية الحديث àmọ́ tó bá yẹ pé ọ̀kan ni wọ́n mú wá wọ́n mú súnà nìkan wá wọn ò dákọ̀ àlẹ́kìtà a máa tú súnà yẹn ìmáná àlẹ́kìtà wọ́n lè rí láti ṣẹlẹ̀ rọ́bì bẹ́ẹ̀ máa fi àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ bẹ́ẹ̀ ẹ́ bẹ́ẹ̀ kò hàn án ọ̀sùn so àwọn àyè tó wà tó pọ̀ ṣùgbọ́n tó ní à ń aṣọ ìtàgàlẹ̀ fún ọ wáwù yẹ wáwù àtúrù ni wàlẹ́kìmà àlẹ́kìmà bàbá tí wáyé wáwù àwọn ọ̀gá àwọn bí ń ṣe àtúrù pọ̀ ọ̀jọ́ tó ń pè àwọn aṣọ pọ̀ rí nígbà mi sọ ọ̀rọ̀ pọ̀ tó pọ̀ ìkọ̀ọ̀kan ní mo ń ní ìtumà bàbá wọn bá ti lọ wáwù mi àgbọ̀ ẹ̀nà àlù wọ́n wà lẹ́nu kan náà nǹkan tẹ́ so pọ̀ àti tẹ́ so pọ̀ máa wáyé nǹkan kan ní. òun ló fi jẹ́ pípa tẹ́lẹ̀ kan bá àlejò sọ̀rọ̀ láwọn wáyé ọ̀sẹ̀ yìí. ó ní ṣe ọlọ́run tó sì wù àti ọlọ́run sílẹ̀kùn kan náà lànàbí àìdá àìdá ní lèláyé nídà sọ bẹ́ẹ̀ sọ èmi àtọ́ náà bá dọ́gba ní pẹ̀lú wa àkóyè máa ṣe àwọn ọwọ́ àìdá. bákan náà òun ní àdúgbò pé ẹ mọ̀ pé láwọn ọlọ́hu wà tùlán láwọn ọlọ́hu wà tùlán bí ẹ bá ṣe tọ́ náà ni àti ẹwẹ́ ẹ láwọn ọlọ́hu tó ń ثم فلان ثم لأنه أي الله ثم نسر لنا العصر لنا على ما كان في صلاة أمام أولاكم so ọlọ́run ọba ló sọ àlùkánì kalẹ̀ fáànà muhammad ó ní mo tún sọ kalẹ̀ wà ní hikma àti hikma ayé abáyé ẹ̀rí ìta owó alukur'an owó náà ní alukur'an wàsún wàlẹ̀ hikma hikma ni ìyá sunna owó náà ní sunna ọ̀yẹ́ ìdìbò ìmọ̀ ó wá padàdà kéèyàn ní ìgbàgbọ́ bímọ wúlídà fi sunna èyí ọba jáde nínú sunna kágbàgbọ́ làsíyẹmẹ. في باب الاعتقاد لا سيما في باب الاعتقاد تقواني أو كان قدوة كل براسي yẹmi gbogbo tó bá jáde ní súnà tó dàgbà kó dandan ká ní mọ́ni pẹ̀lú tó bá jáde ní súnà gẹ́gẹ́ bá ti máa ní mọ́ni sí tó bá jáde ní àdé làásì ẹ̀ mọ́ni ẹ̀ fi báyìí ní ẹ̀sẹ̀ pọ̀ kákó tó kò sébi sí rárá tọ̀ tó bá fi kàkà bá di ọkà tó bá jáde ní súnà kò sébi sèré kò sébi sèré kò ní kéré sí àbò wọ̀nyí òfin pé ìfòpọ̀ yìí mẹ́rin láyéláyé nínú àwọn àlámọ̀rin tí ìgbìyànjú onímọ̀ wọ̀ wọ́n lè àwọn àlámọ̀rin tó bá ní kẹsàn-án kéde pẹ̀lú ẹ̀tìmọ̀. àṣọ yìí very federation hall down. قال تعالى أبغى بيني الله وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا àfààní alẹ́ni ní ọlọ́run ní gbogbo tí àlẹ́gbàmọ́ àmọ́ yìí máa máa tẹ́ inú mi máa ti mẹ́ wọ́n ti fún àwọn nínú àwọn áàpùnrin tí wọ́n kó gbogbo nǹkan sí mẹ́jà à mẹ́ndàkọ̀lá lẹ́hàn alábìnrin mẹ́ndàkọ̀lá lẹ́hàn ẹ̀rọ àfilẹ̀ wọlé nísìn o ẹni pọ̀tà àfilẹ̀ wọlé nísìn kò sẹ́ kò mú kẹta bẹ̀rẹ̀ kan àwọn lè jẹ́nà ọmọ àlìjẹ́nà ìbá wa jẹ́ pàmò dáadé ló wọlé jọ́nà bàtà ìdílé máa ń kò sí ọmọ àlìjẹ́nà so pé mọ́rin ó ti kó gbogbo tí ń gé èèyàn pọ̀ bẹ́ẹ̀ náà ni máa òun náà kó everything àtàrà wọn sùn ẹni ti mú wá fún yín gbogbo bá ti máa fi wà òdú ẹwọ náà bá ti rú àlẹ́ ìlágbára ó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó fún ní agbára náà wait lẹ́yìn tí ò sí ọ̀rẹ́ dá kò fi sí ọ̀rọ̀ àbá mi bọ̀dé láwùjọ tó wá lónìí ọ̀rọ̀ àbá gan ni máa lónìí máa dá kúkú dáa aláì ẹ bá rí àwọn ẹgbẹ́ ìgbó lámúra àbá lónìí aláì ó ti tàbí ọ̀sán lọ. ní john àbíńgbà kan ló lámọ́tọ́ pé ó ti ara wọn létí ló wà kọ́dà ọ̀pọ̀lọpọ̀ tí bá wọn aṣọ náà lónìí ó fi agbára fọ́rọ̀ àṣà ju àlùmọ̀ọ́nà lọ. dáhùn ẹni lónìí ẹni tó ní bí ìjàmbá fún ìjàmbá fún ìjàmbá mùsùlùmí ní ilé àná tẹ́lẹ̀ ká mèrè o a ti máa gbé oṣù sára lọ afọ́ àlọ́ sọ́rọ̀ ẹ̀ ìtànàjì wa ṣe eré yìí òun wọ̀n fún àwọn àpáta ọmọ alọ́mù wà lẹ́yìn so alúgbà pé lẹ́fún ọ̀rọ̀ àpá òun lẹ́fún ìsìnkú náà wà lọ́wọ́ ẹ̀ ní ìdáadé tọ́ àmọ́ àlẹ́yìn sẹ̀mínà ẹ́ eh? wà àfáàní àbọ̀sí bẹ́ẹ̀ àbọ̀sí bí sẹ̀mínà wà àfáàní. Ìtàn ìtàn ìlú ìtàn yẹn ń bọ àfáàní lórí. Ẹ̀sẹ̀ sí ìtàn nípa àwọn ọmọdé ni ó. Táwọn bàbá wọn lórí ìdáwọ̀ ẹ̀ fẹ́yà ẹ̀jọ̀ gbẹ́ máa yàgbẹ́. Ní ìsì àdáwọn ọmọ ọ̀bùra, ní ọ̀rọ̀ tó bá ìwọ́n yẹn bá. Bìmú ń pọ̀ tó àwọn èèyàn lónìí ọ̀ ọmọ eré òsì ọyá ìdòwò wọ́n sì dòwò ọyá tó náà wọ́n lè tó náà ọyá máa lọ wọ́n sì máa lọ ọyá máa bẹ̀rẹ̀ rìn ọ̀rọ̀ ẹni wá sùn pàtí pé ó ti dàgẹ́ ẹni lọ sùn ẹni wọ́n náà ti rú àlọ́ ìlànà kò sí ọ̀rọ̀ ẹni tó lábára lọ́bàá ìmọ̀ kọ́dà ọ̀rọ̀ àpá ọ̀rọ̀ bá ti sèdí òníwé túmà òníwé túmà máa dá ọmọ sùn ọ̀pọ̀lọ́wù gbogbo táyà bá ti wọ́n bú yẹn dá lọ́wọ́ ẹ̀ nígbà pé ní àlùsọ náà nù nígbà sábẹ́bí ló wí sábẹ́bí ló wí ọ̀nà nù lẹ́ẹ̀kan sí ẹjọ́ pé ní pàkíyèsí lọ́wọ́ àti fáwọn ọmọdé wọn sẹ́yìn mẹ́ta yìí tó yíwa ti gúrò kan ní ìkan tí wá ti gúrò kan ojúṣe wa láti ẹ̀mọ́ sọ kó tó di ìpín ìpápátọ́pá ẹgbẹ́ wọn tó ọ̀sẹ̀ nígbà tó padà ìgbò ìbàjẹ́ kí ẹ̀ lè pàtẹ́ ìfẹ́ náà lórí ọ̀lásán ọ̀lásán yìí kí ẹ̀ lọ pàtẹ́ ìsìn àti ìṣẹ́lẹ̀ ẹ̀kùn sọ̀kan yìí màdá kúrò sọ́fà kúrò ọ̀rọ̀ àlẹ́bí wa ti mú ayé gà si sí ọ̀rọ̀ gbọ́dọ̀ lọ́dún ní wọ́n ní ọ̀rọ̀ àfà ọlọ́run òkú wé tó bá kò túmọ̀ pé ọ̀rọ̀ àwọn àfà òwúlò kò túmọ̀ rárá o pé àwọn ní kò sí tó kan ló kan pẹ̀lú sálábì pé sálábì kan sọ pé sálábì kan ló sọ kò sí tó kan tó bá ti bá rẹ̀ ló sọ ọ́ níta kìí ṣe pé sálábì yẹn ló wọ́n wò ànábì ló wò sẹ́ni ọ̀run yẹn ọ̀rọ̀ tó lágbára ní o ẹgbẹ́ ọbẹ̀ dá létí ẹni wọn sọ pé ìtọ́jú ohun kò mọ̀ kèé ṣe pé tó pé mo ń sálàfù ní o nítorí pé mo rí bá náà rí òsọ tó sọ ni kí yọ kí ọ̀rọ̀ lè wà wá kílẹ̀ ńlá ó ní ẹ máa sọ pé mo máa máa fi sọ pé ó ní ọ̀rọ̀ ni mo bá wọlé tó mú ọmọ ó ní ọ̀rọ̀ òun alẹ́ pé àlẹ́ yíká fi mọ́ṣáláṣí lẹ́yìn sàlákà sí ìhá ìmáàmù.

ara àwọn kéwú nàìjíríà yìí náà ní o ọ̀rọ̀ burúkú gbà yìí facebook kan lọ sọ sí kàmí wọn sọ sí àwọn kúkà mi báyìí sẹ́kọ̀ tó dáa ni pé kò sí tó kàn pẹ̀lú ní tálẹ́gbà ti sọ abẹ́yìn kan sábà pé àbáta lọ́wọ́ owó ètè owó ètè ẹ̀ka kíra tó ń bẹ́ẹ̀ gbogbo kàmílà àpá ìwà gbọ́rùn àgbọ́lápá yìí sọ tó jẹ́ pé wọ́n kó sì dáṣẹ́ ní gúgbò wé òwe kẹlẹ̀ pọ̀ tèmi ní bátírárì tó sọ bá rẹ̀ ti náà ní ó pèlè oníkálàbí wa bẹ́ẹ̀ àkíyèsí lára ní o inú ilé yìí náà ṣe òun náà láwọn ọmọ kí wọ́n tó dé fọ́ọ̀sì sí òun ní kán ọdún máa sọ òun ní kán ọdún máa dàgbà rẹ̀ dé kò kí atẹ́kùn ẹ̀kọ́ ọ̀fẹ́ díẹ̀ díẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ díẹ̀ díẹ̀ ewu ti bẹ́ẹ̀ pé kí ẹ máa láàpá kí ẹ máa láàpá ṣé ìyàwó sọ̀rọ̀ máa tí máa kó nu fídíà tó bá kí ewu gbogbo tó bá tó ń kéwu ó bọ̀ ọ̀rọ̀ ìdókòtà àbá súnà tó ń kọ súnà gbogbo fídíà bá ti kó bí wàá kó oṣù bí yóò àlọ́ ìtàn àbá lọ àbá súnà wọn kọ súnà wọn àlọ́ ìtàn ló kọ́ ní súnà. kọ́lá bí wàá kó jàbàtà náà gbogbo tó bá kírun kéwù àdúgbò lábàá kan tó lọ yòókù ti pé ta ló kọ́ súnà ṣe àfàbà yìí bí ọdún díẹ̀ sọ fún yẹn ti kéwù ó sì kó ibi díà ó ní agbára náà nígbà wọn láàpá tó ń kọ́ yàn. Ṣùgbọ́n ìkọ́lé dáadáa akẹ́kẹ́ náà lórí kó sínú àbábọ̀ wọn náà ni. Ṣé ìkọ́ wá ní àpá tí wọ́n gá ìtọ́jú náà báyìí báyìí. Nítorí àgbà yẹn àkọsọ náà tó gbogbo ẹ̀ ló lẹ́kọ̀ọ́. Gbogbo ló lẹ́kọ̀ọ́ o. Lápá yóò tó kó ti ní o. Kì í ṣe àpá ẹ̀ẹ́ bàbá wà fà ó bàbá wà fà ó ṣòro mú gbogbo gbà tó sọ̀rọ̀ yẹ gbogbo mu hàn tó sọ̀rọ̀ bà èyí ò mọ irú àwọn lẹ́bù àwọn yẹn tí ẹ bá sọ̀rọ̀ ẹ wo tí àdá kàtán tí tíra àwọn èèyàn máa ń kà ní mọ́sílì wa mọ́sílì tọ́lá sí wa bí ìbá rí bá ti káyà yìí ní àyíká yìí kí n máa ká ní ọba kọ́lá wọn lè wọ́n lè wọ́n lè ní ọkọ̀ yìí ọ̀gbọ́n àdìsóòrò rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ ọmọ yìí torí pé lẹ́gbọ́ àwọn tí wọ́n ń kọ́ ń bẹ̀ wọ́n ìfúrúkọ́ ibi àwọn àlàyé àwọn àlàyé àwọn àlàyé àwọn àlàyé ẹgbọ̀n ọ̀fẹ́ tó máa kú ìwọ̀n nínú àwọn ẹni yẹn sì wọ́n ti kú ọ̀fẹ́ lọ́rọ̀ ìjàmbá wọn ò wó pé àpapàdé wa kọ́ sínú olóòkú àpapọ̀ bá wọn kí ni wọ́n tó máa sún lápá lẹ́nu so nígbà sọ ọdún sọ yìí ó sún wá kẹ́ máa ti gbọ́ bẹ́ẹ̀ kó wá fẹ́ sàkọ́bá sí ọ̀rọ̀ báyìí náà ọ̀rọ̀ afá òun náà ní wé ti òun ọlọ́ sí kàwọn fún ọlọ́ sí kàwọn fún àmọ́ táà ń sọ ni pé ọlọ́ èyí kò tọ́lá dáadáa mọ́ tẹ́ bá ti mọ̀ áàbùdù ló ń tẹ̀lọ́ bá àwọn àbá bọ̀n tó ti bẹ́ẹ̀ mẹ́fà yìí tẹ̀lé sáà tó fi ṣẹ́yìn fàwùkú ìmọ̀kọ̀ ọ̀sùn àwọn àbá àánú wọn ṣe é lọ́rọ̀ wọn sọ́kọ̀ mi ìyá tí mo gbọ́ rẹ̀ ìyàgbọ́ yìí sí ọ̀rọ̀ tó bá tó bá mẹ́fà sọ sí ọkùnrin máa sọ ni wọ́n bá sọ̀rọ̀ kẹta ló tú bẹ́ẹ̀ rí láyé èyí ni àbá àbá náà olólábà àfa náà olólọ́ba tó gbọ́ rẹ̀ àfa náà olólọ́ba tó gbọ́ rẹ̀ ẹgẹ́ ti sì yéésù yá sáfà rẹ̀ tí wọ́n ti ká apá wà lórí ìgbọ́ yóò mú táwa la síwájú àfa rẹ̀ òun tó náà gbọ́ bẹ́ẹ̀ ara síwájú rẹ̀ bẹ́ẹ̀ sì wá pa tí ì lọ́rọ̀ lánàá ọ̀rọ̀ nípa ọ̀sán náà àmọ́ sí gbogbo àwọn nípa dé bẹ́ẹ̀ sí gbogbo àwọn nípa dé bẹ́ẹ̀ òun jẹ́ pé àfa lẹ́yìn àwọn tó kọ́ gbogbo gbogbo lọ́ba yọ́lá àfa àbíkọ́ ọdún fọ́ọ̀sì sínú ẹ̀ kọ́ ní fọ́ọ̀sì sínú ẹ̀ kọ́ tó pé ó fi wá fàá fún ọ nísìnyí àfà tó ń wá fún ọ nísìnyí tára àfà tó ń tó ń tó lérí tó wọlé lọ́mọ ṣùgbọ́n gbogbo wọn náà wọ́n láfa lórí ẹ̀ wọ́n láfa lórí ẹ̀ wọ́n láfa lórí ẹ̀ tó yẹ pé ìbá jẹ́ ìgbìyànjú tí wọ́n gbà míì àti ìgbà wọlé ìwọ́n ló nílé lọ́rọ̀ àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam tabali gbé ìlú àpá mi náà tó takuta nẹ́bí ànẹ́bí ló wà máa jẹ́ òṣùwọ̀n táwọn fi wọ́n àwọn àpá àmọ́ká fẹ́ àdébọ̀ àwọn àpá kò ṣe ṣe ẹgbẹ́jà tara jẹ yóò sọnù yóò sọnù tó dáwọn mọ́ṣálà kan bẹ́ẹ̀ tẹ́ pé yóò sì lè máa ṣẹlẹ̀ léṣe àwọn ṣẹlẹ̀ kan bẹ́ẹ̀ yóò ìjàmbá bẹ́ẹ̀ yóò aláwọ̀ ìjọ ní sí à ń fún lẹ́yẹ ìpínlẹ̀ tẹ̀lé lágbájá ẹ̀fún lágbájá mo fẹ́ ka ẹ̀jẹ̀ ni mo fẹ́ ra ẹ̀jẹ̀ wọ́n lọ́jà wá ti fẹ́ yìí o wọ́n lọ́jà wá ti fẹ́ yìí o atẹ̀lé a afẹ́yẹ̀ wọ́n fẹ́ kọ́fẹ́ yàrá sàlẹ̀ àbí ẹ̀yọ kírèsì tẹ̀lé kan tó bẹ́ẹ̀ nìkan bí ọ̀rọ̀ báwọn ṣe lọ́sọ̀rọ̀ lẹ́bi àwọn àbá àti àwọn ṣèwádìí òkú ni kọ́dà kò ní jẹ́ mọ̀ nìkan nìkan wọ́n wá pé àwọn tó ní mọ̀ tó ní kan pẹ̀lú máa ìṣòwò àwọn mẹ́rin là ń sọ orí sáwọn aláwo wọ́n máa fi àwọn náà pé irú kan báyìí tá máa ṣe tán gọ́ọ̀lù làwọn wà wò kama ṣe irú irú agbóhùn rẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀tọ́ mu wá agbóhùn rẹ̀ ṣẹlẹ̀ sábúrú rẹ̀ tó tó àǹfààní tá a fẹ́ gbá ju ẹlẹ́nu mi ẹgẹ́ ti sè àwọn ṣe àwọn bá ti ní àwọn aṣàlàyé fún wọn ẹ làwọn ṣe àlọ́ wọn káwá ní ọ̀pọ̀lọpọ̀ tá a ní kúrò ní fún àṣà níṣẹ́ o ẹgbẹ́ ìbọn sọ̀rọ̀ ṣe sọ̀rọ̀ àwọn àfa kò ṣe ti dànù pé à àfa àwọn kọ̀wárì ni wọ́n ti bá wọn kọ̀wárì jẹ̀rẹ̀ báwọn súnbí ṣe ní stage àwọn ṣíà àwọn náà ní kàtígórì bẹ́ẹ̀ náà ni àwọn kọ̀wárì náà àwọn náà wọ́n ní kàtígórì ní tí ó ṣe lè ní kọ̀wárì ọ̀tọ̀ ni lápẹ̀bí ó ṣe àwọn kan kìí ṣe ní tó ṣe àwọn kọ̀wárì hakimiyya ni àwọn wọ́n hajj máa tàwí mélòó tàwí ẹ́ àwọn sọ ní bẹ́ẹ̀ ni so ètò náà ni kọ̀wá lè lò àwọn gbàgbé kúrú bí àwọn gbàgbé bí díẹ̀ tó bẹ̀rẹ̀ ní sàbẹ̀kú mo ti àwọn kan dáhùn gbà táwọn gbà wọn bẹ̀ òun ni bídíà làwọn gbà wọn bẹ̀ wọ́n gbé dájọ́ bídíà tí èsì fi àwọn gbélé lọ àwọn míì níbi àfíríà àwọn ọgbà wọ́n lè mọ́jọ kọ̀wárí mọ́ni hajjú wọn mọ́ni hajjú wọn kéré ẹ́ àwọn kọ̀wárí tó àwọn ọ̀nà kẹ́lẹ̀ ìgbà gbọ́nà ẹgbẹ́ báyìí sí ni ọ̀pọ̀ dé so ó kàn ní yàrá ẹ̀rọ ìmú àwọn ìdá tó lè ń kó lẹ́sẹ̀ náà wọ́n kó sàmùnà rẹ̀ lórí <laughs> lórí kúrú òun owó owó pípa ló sẹ́ǹdì rẹ̀ ó sì gbọ́rọ̀ ló nǹkan ti àárẹ̀ ni ó tó àrò pé ara adájọ pé alẹ́sọ́lá nílẹ̀ ni ó ti ẹ̀dá orí nínú ó ní ìmọ̀ pé bọ́dà ló sọ bẹ́ẹ̀ tó ní sọ lọ́rọ̀ àbọ́dà ẹ̀rọ tó dáadáa o ní kàkẹ́kẹ́ ó sọ mọ̀ náà tọ́ ó sì wá lo òun tó rọ̀ òun tó rọ̀ ó wá lo òun gbogbo ìwádìí súnà ohun tí a máa fi ń bá sọ̀rọ̀ nígbà tó bá ṣe àṣìṣe ó yàtọ̀ sí ohun tí a máa fi bá ẹgbẹ́ ayé orí bíà ohun yàtọ̀ nígbà tó kọ́ rí òró òró pé sẹ́sùn ẹ̀sùn kan lè jẹun yó sí ẹ̀rọ pé ẹ̀rọ súnà àgbẹ̀rẹ̀ kí á jẹ́ ìwádìí sára bí sí náà nù pé aláàpá aláwọn àpá tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n sì kọ́ iná náà kọ́ iná náà gbọ́ iná náà lè tó wá lè àwọn tó lè olùgbà sọ̀rọ̀ ó padà wá rí àwọn yàtọ̀ tó sàkíkà gbọ́dọ̀ àtàwọn wọn sọ̀rọ̀ lápẹ́jà wọn ni orí kọ́ ọ̀tẹ̀ wá sọ̀ padà wọ́n yóò kókó pa àwọn ẹran ọ̀rọ̀ ló sọ̀rọ̀ ni ó sì àwọn ìjà wọn tutù àlá ó sì ẹkú náà nìyẹn ẹgbẹ́ tó sún náà àhán ní ẹ̀kú bá sọ̀rọ̀ báyọ̀ sí ẹtí pèsè ẹ̀sùn náà طب أقوى وما آتاكم الرسول فخذوه ونهاكم عنه فاجتنبوه mọ̀tàlẹ́bà ti máa fún ẹjábà lọ́wọ́ rẹ̀ ẹkù ọmọ ọ̀sọ́ mo tó bá lẹ́gbọ́n ọ̀sẹ̀ ìrìnà sí síbí ẹwọ ẹwọ ẹwọ agbátọ̀ wà fún àlẹ́bíṣọ̀ ṣẹlẹ̀ fọ́nà náà wọ́ kékeré mọ́ àlẹ́bí gbogbo lásìkò àmẹ́bí sọ̀rọ̀ lásìkò àwọn sọ̀hábà afọwọ́ abdullahi ibn mas'ud yọlọ ọba láàyè ó mú dájọ́ kan wá ó ní ọlọ́wọ́ ọba ó sọ nínú àlùkùhánì kẹ́yìn ó sì làánà nínú àlùkùhánì kẹ́yìn gbogbo obìnrin tí máa ń fi irun kún un àbí máa ń fi nǹkan kún ọlọ́run làánà nínú gbogbo ẹni tí ń bá ń kọlà àtẹ̀tí bá kọ́ ìlójú ọlọ́lára ẹni kò hàn kẹ́lì gbogbo ẹni wọn mú èjì èjì nínú àwọn ìfúnra rẹ̀ ọlọ́lára ẹni kò hàn kẹ́lì obìnrin bá ń kọ́ àwọn gbégbélu obìnrin náà bá ń ọlọ́lára ẹni kò hàn arábìnrin náà bá ọkọ̀ ọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ó ní kaba ìbẹ̀rù ni wá wá tó wa láti bẹ̀rẹ̀ débi parí sí bí ìwé tó ń sọ àkóníkọ̀ lọ́wọ́ dára. nínú kùránì yàrá yóò síbẹ̀ ó ní bẹ́ẹ̀ olówó sáfù hash ayẹyẹ dìde yóò fi pàmì sọ̀rọ̀ ti sọ wà wà. Wọ́lá yàrá dà wà má a ká ọ̀rọ̀ sùn fàkùkù wà má a dà hàmù àyẹ̀wò ẹwù àwọn sálà ọlọ́run ní gbogbo tálíbà ti wá fún yín ẹgbà lọ́wọ́ rẹ̀ èyí tó bá sì kọ̀ fún yín ẹ̀kọ́ ajẹ́pẹ́ tí ọdún tálíbà kọ̀ wọ́n tá ń kọ̀ fún ọ ẹ́ ẹni tí ànábì bá pé ṣé ká ní ọ ṣe àmọ́ ọ̀gbẹ́ òun ló ti wá lọ sábà lè ọlọ́ni wàá máa ń yẹ kẹrẹ́ rọ̀ sùn àkọ́dà ọ̀tọ̀ Allah ẹni bá ti tẹ̀lé ànábì ọ̀rọ̀ ọ̀nà ló tẹ̀lé o ọba ti tẹ̀lé ànábì ní tẹ̀lé ọ̀nà ló tẹ̀lé kò ṣeé ṣe fún ọ láyé pé ní ìmọ̀ tẹ̀lé ànábì ọmọ bára rẹ lẹ́sìn tẹ̀lé ọ̀gá ni àmọ́ tó wá ní ọlọ́run nìkan ló máa tẹ̀lé ọ̀nà ẹ̀sìn ni ìní ọlọ́run nìkan ló máa tẹ̀lé ọ̀nà ẹ̀sìn ni ọ̀sẹ̀ wákò láyé àwọn ẹni pé kùránì gangan tó rọ́mà tẹ̀lẹ́jọ́ lọ́nà gangan kí ní tí ń mọ̀ pé kùránì tẹ̀lọ́ rẹ̀ kọ̀hán kùránì tẹ̀lọ́ rẹ̀ tó ọdún ìgbẹ̀lọ́ lọ́mà tẹ̀lé nítorí wọ́n gbẹ́wọ́n àlejò nígbà àmọ́ kùránì ní wọ́n tẹ̀lé kí ní sọ fún ọ pé mú kùránì wá kó tú ìyá rẹ̀ fún ọkùnrin ọ̀rọ̀ rẹ̀ èyí ń sọ yíwọ́ mo wá nínú kùránì pé èyí ń bẹ lọ́wọ́ mi kùránì mo láti jàmá èyí náà kọ́ nínú hadith láti ọ̀ọ̀lẹ́ ráyè rẹ̀ sí o ọ̀fẹ́ máa kí o ní sí i sọ fún owó máa kí o lásán ni ọ̀fẹ́ kẹlẹ̀ ọ̀fẹ́ máa rùkú ọ̀lẹ́ sí kọ́mà ọ̀lẹ́ ká fáfíà nínú ìrùn gbogbo táwọn ọmọ ìrùkú ọkọ̀ ìdílé ó sì dákẹ́ sí ibi ìrùkú ó dákẹ́ sí ilé ìṣújú ọ̀lẹ́ sí méjì ọ̀hán sí ìlú òkì ìlàmọ́sí aláwọ̀ ìrùkú kò ní ẹ̀rọ ilé tó lójúmọ́ aláhùpá tẹ́lẹ̀ rọ̀ àwọn tó máa gbà àwọn tó wà láwọn àwọn tẹ́lẹ̀ iná àwọn náà ti máa wọn ti máa wọ́n sì kà máa ẹmú ká máa wá jáde nù àwọn àǹtẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àdídá lọ pé ọ̀rọ̀ àdídájú ò sí ṣeré o alùpàdé ọmọ ọba tó pọ̀ wá tó dá ìlú wa pé ọ̀rọ̀ àdídájú nínú kọta abílẹ̀ nílẹ̀ yorùbá ọmọ èké yorùbá lẹ̀ ọmọ èké nílẹ̀ yorùbá àbákan ẹgbẹ́ ìjọba ah, àti ní sí ọmọ yìí bàbá rẹ kò fi ń mọ́lẹ̀ wọ́n á fi ń mọ́lẹ̀ mo ah, náà nàbí ni bàbá lọ́wọ́ á nàbí wàbí wọ́n á nàbí láyé ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n àwọn ọkùnrin wa náà kọ̀ọ̀kọ̀ kọjá kọ̀ọ̀kọ̀ sálẹ̀ kọ̀ọ̀kọ̀ sẹ̀ tá a sọ bẹ́ẹ̀ ànábì bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ ó fi máa dúrà táàsì ó máa dúrà táàsì èyí wọ́n lọ́dọ̀ náà wọ́n máa ti sọ̀rọ̀ báwọn wà ti sọ. àbáwọlé láàkín làkúdà في قبول الحديث والإيمان به من ثبوته عن النبي صلى الله عليه وسلم wọ́n ní ṣe wùdọ̀ wá منام ṣé wá bóyá gbà ní wọlé àbí káàrin rẹ̀ pé àyẹ̀wò ló sọ̀rọ̀. wàlhálà kọ́ra ṣé ìrọ̀pọ̀ pọ̀ ìyẹn ló fà tí ṣéwù mi ò tẹ́lẹ̀ àtọ̀ pé mínà àhàdí ìsọ̀hà ìgbẹ́ bá ló wá wá tọ́lọ̀ ìròyìn ara tábì ìròyìn ara rẹ̀ níbi àdíìsì tó lálàáfíà dandan ní kẹsìkẹsì mẹ́sìlẹ̀ àdíìsì ní àwùjọ àlàáfíà ọ̀sọ̀háàmù jẹ́ òsọ̀lẹ̀ wọ́n ní àdìsí lọ́wọ́ sọ̀lẹ̀ sọ̀háàmù kọ́ sọ̀lẹ̀ àdìsí sọ̀lẹ̀ wọ́n ní àdìsí sọ̀lẹ̀ wà máa dàgbà lọ́wọ́ wí àdùn dáàbà gọ́ọ̀bì àmẹ́tìlì mẹ́tìlì sọ̀lẹ̀ wọ́n ní àìdá ọ̀wọ̀ mọ̀tẹ́mà àfihì ọ̀sà òṣòwò mọ̀jẹ̀ mọ́tò tó kárẹ̀ káàkiri àdìsí lọ́wọ́ kárẹ̀ ẹni tó gbà wá gbọ́dọ̀ jẹ́ onílé tó ń jẹ́ pé ó mú níbi káàdì ìjọmọ́lẹ̀ tí ó bá wá látọ̀dọ̀ èèyàn bí tiẹ̀. àdìsí yóò ṣí bí àdìsí tó wà ṣáàdù. àdìsí ṣáàdù ni pé ẹni tó gba àdìsí wa ó yẹ fi kọ̀. Àwọn ìpín kọ̀ ẹni tí alẹ́ kọ̀ọ̀kan balẹ̀ ní ní ẹgbẹ́ òun pa wọn kí kọ́ bá ti wá. àwa rí i pé àdìsí gbà wá yìí ó ti ya pa àwọn mọ́nùwá àwọn pẹ̀pẹ̀ lẹ̀ àwọn tó dání sí pọ̀ sí ju tiẹ̀ lọ ó wá ya pa wọn irú àdìsí yẹn náà kọ́ àdìsíwáwé wọlé onígbẹ́jọ́ lè yẹ kó bàbá tó ní ìlà ó ní àwọn àrùn kan wọ́n ló ń pépé nǹkan márùn-ún tó pé sára ẹ̀ àdáyàtọ̀ rọ́ọ̀ àwọn wà ẹni tí ó gba àdìsí wa ó gbọ́dọ̀ ló déédéé tẹ yóò déédéé lọ́nà àwọn afárá àdìsí ó dàbí pé ó yàtọ̀ sí àwọn nìkan wọn. ó sì máa parọ́ náà lẹ́lẹ́ òun ló dé ìmọ̀ mọ̀kọ́ rí àtàkẹ́gbẹ́ àdìsí lọ́wọ́ ẹnìkan. wọ́n wá lọ́dọ̀ rẹ̀ ní láti ní oṣù kan láti gba àdísì yìí wọ́n wá lé ẹ̀kú ẹ̀fẹ́ ọ̀rọ̀ oúnjẹ àtúbẹ̀ mú ẹ̀rọ ni báwọn ti máa ń ṣe ń gbà fẹ́ mẹ́rin àwọn oúnjẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ẹgbẹ́ ti fi abọ́ tí èjẹun yàyàyàyà ẹsẹ̀ kan ní ọmọ bòyá àwọn ọmọ wọn mú ẹni bí wọn ni a bó ká ẹ̀kọ́ lọ́jà là mo fẹ́ mú ọ ní bí bá sọ́wà kò ní kò ní wá wọ́n ni mọ́ wájú ó sì gbé báńkì rẹ̀ ó sì kàìyà lọ gbọ́nà ẹ̀ wọ́n bá kò ní ìdìbọ́ wọ́n wá ní ló ní ìdìbọ́ bùkà sí bẹ́ẹ̀ ó lẹ́nu tí sì èèyàn láyé ní fẹ́ràn ah! ó súnmọ́ tó tán yìí tó kó fẹ́ tàn lọ́wọ́ àwọn èèyàn ó lè wá àti sí orí rẹ̀ wá ẹwọ wàhálà àwọn aláàdì kẹ́rin máa ní máa tẹ́wọ́ máa wáyé ọ̀rọ̀ tára mú àyè ó kù nǹkan táwọn àmì ní ilé àìláka ìgbọ́n kòkòrò ní kékeré sí láka ìbáyìí lẹ́yìn tó gbìyànjú pé kókò fẹ́ sọ̀rọ̀ àní Muhammad tí ì ní sí fẹ́ẹ́sì sí rán ẹni tí mo fẹ́ gbà sí lọ́wọ́ rẹ̀ ká tọ́ káwá rìn káwá tírèsì àgbàdà ó parọ́ ní gbogbo ìgbà pé olóòsì ẹni tó ṣe máa fún un tó ń fẹ́ kó ní wọn gbẹ́ máa fún un ẹni tí a lè fọ́nmọ́ náà fẹ́ràn ẹni tí ó ní akẹ́ lásán tọ́lọ́ lè fọ́nmọ́ náà wọ́n mú tó wá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹni tó ní akẹ́ yìí kọ́ ṣe pé ọgbọ́n tí ó dá olórí olórí yóò lọ wọ́n ní tí ìlú gbà ti wọlé rí sọ àwọn táwọn kò déédéé bákan náà ẹni tí ó fẹ́ sọ wá lọ́dún rẹ̀ gbọ́dọ̀ mú lẹ́sọ̀n kó lè dè kọ́mọ́lẹ̀ kó so ń jẹ́ pé ìtẹ́wọ̀n pé àdìsí jọ ìgbà mi kìí ṣe é bú ó lákàtà ní ti kọ́wọ́ ìdájà àbíkálù ilẹ̀ pé gan síra rẹ̀ ti jóná rí nígbà tó wà ní síra rẹ̀ ti jóná rí pàtó wá dàgbà síra rẹ̀ jóná sẹ́yìn gbogbo àti máa ń gbàgbà tó lábàwọn nígbà wọlé mọ́ àwọn àti tó gbàdúrà àti ṣe ẹ̀wọ́n pẹ́ ọlọ́dún tó lọ́mọdé òun ìrìnsọ́ọ̀lù sanad pẹ́pẹ́ àwọn iṣẹ́ ní àdìsí kó ṣe rí ara wọn fara wọn lágbájá lágbájá sanbara wọn lòtọ́ sanyira wọn ọmọ tábí ní two thousand and one ọmọ tábí nineteen ninety nineteen ninety one wọ́n máa ń rìpọ́tù bá pé òun gbọ́dọ̀ ní sọ́wọ́ àdámà ọmọ tábí nineteen ninety nine wọ́n máa ń lọ pé òun gbọ́dọ̀ ah sorry wọ́n tán bí eighty nine nineteen eighty nine náà bì wọ́n rí pé gbogbo ọlẹ́yìn iṣẹ́ àdáwọn ọ̀pá ìgbé ṣe pé pàmò ìgbà tí àdáwọn àláyé náà ó bá sọ́ra tí àdáwọn ọ̀pá láyé ọ̀pá láyé wọ́n bá àmọ́ lásìkò tó kù tí ó dára sí nineteen ninety two ọmọ yóò gbà wọ́n lọ pọ̀ wọ́n lọ sí gbọ́ láì sọ́mà láì sọ́mà pé wọ́n ẹ̀rọ tẹ́kù ẹ̀rọ tẹ́kù mọ̀ kò sí tẹ́gbùgbà náà àwọn bá nìyẹn ló wà ní sin so wọn làwọn kan wọ́n yẹ sàlẹ́mẹ́tún mẹ́rin ẹ̀yìnlá tí ó máa ń kó lè fi ẹ̀yìnlá ó ti الله على وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا Senhor. bá lórí òun ló lè ta tẹ́kọ̀ọ́ ló lè tẹ̀ ọ̀tẹ́ pé kìí ṣe nǹkan olóòrùn nǹkan yẹn kò lè ta so a lè tẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ara wa a lè ta púpọ̀ àkárí bẹ́ẹ̀ náà ni kéde náà a lè ta wọn náà ìyẹn lè ìyẹn lè fún ọmọ yáyẹn ìyẹn fara ààrẹ ìyẹn tó àwọn tó ló ń sọ́pà ọmọ ya rẹ̀ tó ní sọ́pà ọba rẹ̀ wọ́n bá ló tàbí òun lórí ẹ̀kùn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ara náà òun ẹ̀kọ́ ra nítorí òwúrọ̀ ni bọ́ọ̀lọ́ra ọ̀rẹ́ jẹ́ lórí lórí àkúnilẹ̀ so kò lẹ̀ sí lọ́ra tó lè fà fún ẹnìkíní àtẹ̀kejì wọn àyàjẹ́ pé ẹ̀jẹ̀ wọn rìn ẹgbẹ́ tó máa fún tí ó bá ṣe dédé ara rẹ̀ tí ó bá ṣe dédé rẹ̀ ó lè wọlé ní àfẹ́tì rẹ̀ tó lọ níta àwọn dókítà sọ rẹ̀ ọ̀nà òkúta lára rẹ̀ sọ ọba tó ọ̀rẹ́kọ̀ sọ rẹ̀ náà Thank you.

àwọn ẹlẹ́sìn lórí àwọn ọ̀nà yìí tí ìlọ́kànlọ́ fẹ́ràn ọmọ ọ̀rọ̀ méjì máa ń wá fún wa ọmọ àkọ́kọ́ nípa sí láwọn ọjọ́ tí a ní fún àkídà a ní ọjọ́ fún eh, tẹ̀sí ìlú àárọ̀ nísìnyí kéèkéè ọ̀rọ̀ ìdájí wọ́n ní ká ní àwọn àsìkò náà bí a lè tíra tó ní kàṣọ pẹ̀lú ah, bá rẹ̀ sọ̀rọ̀ so we see ìrìn boy, ìrìn kan ọjọ́ kan bẹ́ẹ̀ tó lè yọ lè bá mọ̀ bọ́ ẹ bá lọ wọ àwọn lẹ́kṣọ̀ tá a máa ṣe ní ọjọ́ sunday láàárọ̀ so òun tiẹ̀ òun ò ní ibi kan ṣùgbọ́n àwọn báyìí àwọn kò síbẹ̀ so òun jọ sunday láàárọ̀ àwọn ọmọ wọn ní ẹ so àkọ́kọ́ ọmọ wáyé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ and then ló ṣe pé lọ́pọ̀lọpọ̀ gbà tábà sí tẹ̀síù náà àá tábà sí tábà gbé tẹ̀síù tàbí sọ̀rọ̀ yóò ní kàtàkùn abala ìwà ẹgbà máa ń fẹ́ rárá gan bẹ́ẹ̀ náà bàbá rí kan pẹ̀lú àkídà náà so inshallah àmọ́ olùbá náà fún àwọn ibi àṣùbá kan lára àgbé sí pẹ̀lú àbùkù rí àǹfààní ẹ̀ ìpè kọ́dà wọlé tí àwọn àbá ṣe bá ìwà kó sì gbẹ̀mọ̀ nípa ó bẹ̀rẹ̀ sílé mẹ́ta ẹ̀pá pọ̀ nípa ìwà àkíyà tó ti ká bá lọ́pọ̀ sí inshallah ìpẹ̀lú ìgbẹ́ ẹlẹ́ẹ̀kejì rò pé àwọn ọmọdé ní ẹni musa wọn ká fún ọdún márùn pa àwọn pàtàkì ojúmọ́ pé àwọn pàtàkì máa ń ṣe eré wọ́n lè rọ̀ sọ̀rọ̀ ní wọ́n sọ́dọ̀ lọ́wọ́ fẹ́ wọ́n ti báyìí àwọn ọmọ yìí tán máa ń mọ̀ ojú òní fẹ́ kà kíkẹ́ kíkẹ́ kíkẹ́ kíkẹ́ lẹ́nu mọ́lẹ̀ tán á fún lọ́rùn pé so wọ́n lè fi wọ́n wá mọ̀ràn wá ìmọ̀ràn wá ìmọ̀ràn wá tó yóò lágbà díẹ̀ wọ́n tó pé àwọn ọmọ tí òbí wọn máa ń mú ní sùkúl wọn sí rèé wọ́n kéré ló kà pé òbí wọn á mọ àwọn lè máa tó wọn á pìkì wọn sẹ́gun àwọn yòókù ọmọ àdúgbò bàbá rẹ̀ bẹ́yàn ìyá rẹ̀ bẹ́yàn ń lọ lé lọ́wọ́ tó wà ní sẹ́yìn àmá bá fún kíkọ́ pẹ̀lú àwọn olùsàn náà kọ́ àwọn ọmọ láti dá sí owó ọjà ìlú sátúlá ẹ̀rọ nọmba tírì ẹ̀kọ́ sára ẹ́ wọ́n kan ó ti tẹ́ ok. Lẹ́rú mọ́rún sí ẹ̀mí wọ́n ẹ̀mí wọ́n ẹ̀mí wọ́n ẹ̀mí wọ́n ẹ̀mí wọ́n ti aláàkọ́ ọ̀bẹ̀rẹ̀ wọ́n ní àpáǹpáǹ kọfẹ́ sálámà mú ọgbẹ̀rún wáyé wáyé asàlámà nígbàtí wọ́n sàlàyé sífà sálámà àdáni wọ́n tó bá lẹ́gbẹ̀ ọgbẹ̀rún wájú lẹ́rù wọ́n ni àdáni yóò sálámà sọ́tọ̀ wọ́n ni asàlámà àlẹ́kọ̀ ọ̀tọ̀lá asàlámà àlẹ́kọ̀ ọ̀tún asàlámà àlẹ́kọ̀ ọ̀tọ̀lá asàlámà àlẹ́kọ̀ ọ̀tọ̀lá ọlọ́run àwọn sára pé òkè òkè òkè ní ìgbọ́rí ó kọ́ sí àwọn ìrọ́bà ọ̀nà ayé òkọ́lẹ̀ ìrọ́bà ìlọ́rin ti láwá àwọn olùgbọ́sára ọ̀rọ̀ òkè òkè ní ẹgbúrú sí òkè òkè lọ́mọ lọ àdúrà kájú àdéhùn ẹgbúgbò kí ẹwọ́ sára bá so afáre ló padà wá gbọ́ lẹ́nu rẹ̀ ní pé wọ́n ti wọ́n so kọ́nà òkè òkè ní ọwọ́ afúnni pé kálọ̀ àti ìjà lẹ́gbẹ̀ẹ́ òkè òkè ní ọwọ́ afúnni pé òkè òkè ní ọ̀nà lọ ṣẹ́fà àti wà pé àyíyá ṣe ó yá ọ̀yọ́ ìlú ìpínlẹ̀ yá ti ṣe ṣà náà níparí oh ma fọ́ ọ̀nà bọ́ lápé o láti tó ó yà lọ́wọ́ bọ́ ọ̀sára nípa náà láti bí wọ́n ṣàlàyé pé wọ́n máa ń sọ pé ẹ̀rọ ìgbà ìgbà tó wá ṣàlàyé pé bẹ́ẹ̀ ìgbà wọ́n ṣàlàyé pé àwọn àfáà ní ìṣẹ̀wọ̀n ní ìlú ìjọba àti ìjọba àti òsì tó wọ́n á wọ̀ ẹ̀yìn ìfẹ́ táwọn sọ̀rọ̀ ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́ kan bẹ pàtàkì dandan sí ni hubbullah hubbur rasul hubbul mu'minin dandan ká ọlọ́run kasi ne fi anabi kasi ne fẹ́ mùsùlùmí agba wọn jẹ wọn afa afa wọn ne fẹ́ wọn náà kasi wọn afa wa àmọ́ sórí nílá ne fẹ́ lé rí ìlú ara wa nìyẹn àdìfọ kúlí náà bàbá bẹ́ẹ̀ ne fẹ́ yẹn lórí tọnà náà ne fẹ́ lé rí sọgbẹ tó tọnà náà ne fẹ́ nìyẹn lé lórí níjọ́ tí ẹni yẹn tó bá ti ṣàṣìṣe àní mú ọ̀rọ̀ rẹ̀ àní ah, jẹ́ pé àṣìṣe àṣìṣe sin àṣìṣe sí olè ìfẹ́ ta ní sí wájú jẹ́ rí gẹ́gẹ́ bí àṣìṣe kébé àlùfẹ́ àdínnífẹ́ rẹ̀ mọ́ ẹ̀ get me sin because àdínnífẹ́ rẹ̀ mọ́ làwọn eléyìí ń sọ tí wọ́n ti sin kẹ́ẹ̀sì sọ kẹ́ yọkù kọ́kọ́ta kọ́dọ̀ ẹ̀yọkù náà fà náyà eléyìí ni ó wù ó wù bí ẹ̀kọ́ kó bá yẹ pé ìfẹ́ ta ní sí yàn tí wọ́n ti sin so kó bá yẹ pé kó bá ti sọ báyìí náà kò sí ẹ̀lẹ́bì kẹyìn ẹwò pé sóbà àbábẹ́bà mú tàbí sọ́rọ̀ ilé tó sọ yìí inú so tí ẹ̀bá ti àfà ẹ̀bá fún ẹ̀lẹ́rì tẹ́rì ẹ̀bá tẹ́rì lọ́rùn tí wà ní sí ìtẹ́gbẹ́ta ìtẹ́rì tó sọ yìí ó gbé wà òkè ìtẹ́rì tán kò tó ọ̀dọ̀ sí ẹni lé ṣùgbọ́n ọkọ̀ sàmọ̀nà wà bọ́ ìfẹ́ tí wọ́n lè ṣèyàn gbọ́ àgbọ̀ lórí pé tàbá rí tí àṣìṣe rẹ̀ àgbà tí bá náà ṣùgbọ́n ìrìn òun lè ṣùgbọ́n ẹ̀sìn wọ́n lọ́wọ́ àwọn sọ́wọ́ Ilé ìlú

Kásọ̀rọ̀ àti. Nígbà àgbẹ̀ mú ìjọ́rọ̀ òní, ìtànímúlá wọ́n láti ẹ́. Ẹ̀yọ́ tí wọ́n tẹ̀lé wọn kí ó ní ìjọ́rọ̀ òní, ó nímọ̀ ó nímọ̀ ẹ̀mí nìyẹn. Ìwà kan wà fẹ́. Àkíyèsí lọ́bì wá sí pé kí wọ́n sọ̀rọ̀ bá ní gbangba gbangba bá ní orílẹ̀-èwò. Ní à, ìfẹ́ tẹ́ kí sí ní ilé tí ní ilé ẹgbẹ́ tí sọ́dà wọ́n sì mọ̀ wọ́n ṣe mọ̀ sí wọ́n rí orí náà rí ọ̀kan wọ́n láwọn tó kúrò ọ̀ tó kú gbà lọ́dọ̀ ìfẹ́ tẹ́tíṣẹ́ ni jẹ́ gbọ́dún adépé ìfẹ́ ń dààmú ọ̀gá lọ sọ̀ ìfẹ́ ìfẹ́ gẹ́gẹ́ ní dààmú rẹ̀ lọ wípé tẹ̀lé ń dàmá so ọlọ́run ló lè mọ̀ yóò because if i dey suffer with her ìfẹ́ ló ti di lójú jẹ́ sọ pé ọ ti mọ́ kẹrin yẹn ó sì ṣe wọ́n yẹ pẹ́pẹ́ ó sì pẹ́pẹ́ ẹ̀rí rẹ̀ ló tẹ́ mọ́rùn-ún but wọ́n gbẹ́gbẹ́ ìfẹ́ ni ọwọ́n fi ń rin rẹ̀ so bí ìgbà pé yẹn sọ pé lábájá ó ṣe rìyáwó rìyáwó ìbádátú kọ̀díyà wàlùmọ̀hábátú ìbádátú kọ̀díyà wàlùkọ́fù ìbádátú kọ̀díyà àwọn tó mẹ́rin ìjọsìn ọkàn ni kò sẹ́ lè máa bọ́lọ̀ ìjọsìn ọkàn òun ni ìfẹ́ ọkàn ló kọ́dà ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ ní ló jẹ́ gbangba sí rẹ̀ káàkiri ìfẹ́ rẹ̀ ló jẹ́ gbogbo tó bá mú wánà ní ọlọ́run ló mọ̀ yóò àtẹni tí ń ṣe ẹ̀fẹ́ gẹ́gẹ́ amẹ́rẹ̀ kejì ó lè máa ọkàlẹ́ máa ṣe wá sí ibi wá sí wá sí àwọn ìfẹ́ ni ò jẹ́ rí ọ̀n ṣe èdè áhù ẹnìmọ̀lọ́gbọ̀ yìí ọ̀n ṣe èdè áhù ẹnìmọ̀lọ́gbọ̀ yìí wọ́n náà máa ìpamọ́nù wọ́n lọ́sọ̀rọ̀ wọ́n tẹ́wọ́ òun so ìdí àwọn ìlú rẹ̀ rẹ̀ àti màdájọ́ rẹ̀ kọ́lọ́jà sófo ṣíríkù ni ẹ̀fọ́ ni so ẹjẹ́ àfilẹ̀ fọ́nà ọba tó bá lẹ́yìn lọ fi hàn tí wà ní sí pé ẹ̀rí wọn nílé ó ti tán but wọ́n á sọ pé ìfẹ́ tẹ ní sí ẹni yìí ni ò jẹ gbà ọ ń sọ nígbà pé bó ti rí lọ́sọ̀ ọ sọ sọ pé ẹ̀rí òsìsí ọlọ́wọ́ rẹ̀ tẹ́kì yẹn òsìsí ọlọ́wọ́ nìkan ló mọ́jú mẹ́ nínú ọmọ ẹ̀dá ẹwà àwọn ìpínlẹ̀ aláwọ̀ ìpínlẹ̀ sí ẹlòmí ilẹ̀ pẹ́pẹ́ káàkiri tó ṣe wọn ẹlòmí ẹ̀rí tẹ́bí hàn ní lòun lẹ́bí ẹ̀ kìí sí ẹ̀rí tó èyí tí wá sí ẹ̀rí lọ sàlàyé fún ẹni pé àìkan yìí sí ẹ̀rí ó ti tán tí wá sí tó ká sọ dáadáa ká bà kú síbi wàhálà tó ju wàhálà tí ẹ̀kọ́ sí lọ́wọ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم وحلف له محمد اشهد ان لا اله الا الله السلام عليكم